ìjọ tó bá ní bùkátà náà ni wọ́n máa rántí páwọn lálàjì kan. gbogbo ẹni bá gbé ẹ̀mí rẹ̀ lé ọlọ́run dandan ni kọ́lọ́run ràn lọ́wọ́. tíra ni tíra ni abẹ́gbèrè ọkọ rẹ ti ibẹ̀ lọ́ fi tíra ni. ẹja ṣe alihamudulilayi. alihamudulilayi kẹ. bẹ́ẹ̀ni lórí ọ̀rọ̀ tó délẹ̀ yìí. ṣòwò kọ́ ni ẹni ẹ fẹ́ bí gbà ní. owó ti dé wàhálà yìí kó àfa ẹ ṣe sùúrù a sì rú gbogbo ẹ àwọn yàrá dá yín lóhùn bẹ́ẹ̀ni ènìyàn sì máa ń ṣe nù nítawọn ọ̀pọ̀lọpọ̀ olówó ìfẹ́ gbà yín láàyè nù gbogbo tọ́lọ́wọ̀ ọ̀ràn yín lẹ́ẹ̀mọ̀ jẹ́ èwo ni wàhálà kámúná láti mọ ilé kámúná mọ́ṣáláṣí jẹnẹtọ̀ lẹ̀ bá ní kí n lọ rà wá kí n gbé e sí mọ́ṣáláṣí kí ká máa lò. Ah, ah. ó ti fi ọlọ́run bá bẹ̀rẹ̀ wò ó fi ọlọ́run ọba bẹ́ẹ̀ ṣorí sùúrù ẹ̀yẹ dìímú kó máa dá ni o. ṣé mo pé ìlú òdì kejì náà ló ti fẹ́ máa sí rẹ̀ ó fẹ́ ní láti inú owó wá gbé mi sínú ìyá rẹ̀ ó lè mọ pé màá gbàgbọ́ mi ṣé kọ́tà gbára èèyàn gbé èèyàn máa fi tipátipá ṣe èèyàn kí fi tipátipá ṣe wò ó èmi ò sí ní sùúrù lérè mọ́ ọlọ́run ṣògo ni wà báyìí báyìí báyìí ṣé fún mi kó ṣùpá lára rẹ̀ mo ń lọ tún bòmí fò ó lóṣì borí jáde lówó borí wọlé. aleykum salaam lẹ́yìn ìgbà a ti gba ten million wọn ò ní gbádùn èmi eegun ogun tí yóò jẹ ewé ẹ̀ lókun kan. èmi ò torí ọlọ́run kéwù kí àwọn bàá jẹ mí ni mo ṣe kéwù ẹni bá lóun lówó tó bá yájú sírú àwa yìí lẹ́yìn náà káfù wa nínú gbogbo ohun tó ní máa tó kó máa tán yìí. ètò àtẹ́sí fún mi lówó kẹ́ àfa mi ò ewo èmi ò ṣe ẹyin tó jẹ́ ni o ó sẹ̀yìn ni o. mílíọ̀nù márùn-ún kò ń ṣe bẹ́ẹ̀ lómi ìnà lọ gbúrò. Ah, ah, ah, ó mọ̀ bẹ́ẹ̀ lóòótọ́ ṣé yorùbá ní ní àbí àbí fílàní. ọmọ yorùbá kúkú ni mí ṣùgbọ́n ẹ ṣeun ṣéwù. torí owó tẹ gbé wáyé èmi ò rírú ẹ̀ rí ìyìn dẹ̀rù pé mi lè fẹ́ gbé ọ wá fún. bí báyìí ni ṣéwù tẹ jẹ́jẹ́. èmi alájì sọdíkì ayé ló mọ ẹ ẹ lè máa gbókọ mi kẹ mọ mọ tàbí ẹ gbókọ mi rí mo wá yín kàn ní ẹ̀yin ni mo